طلقها البتة وهو غائب وفي رواية طلقها ثلاثا فأرسل إليها وكيله بشعير حديث ولاكجي nínú àwọn àhàdíìtù tó mú dájọ́ ọ̀rọ̀ tọ̀láàkù wá náà ni kí ni bóòlà ti ń rìn nù sẹ̀ríà kí ni ọ̀tàkù kí ni ọ̀tàkù kílẹ̀ gbogbo ẹni sẹ̀rí àyànjú ẹ̀tọ́ wo lobìnrin tí èèyàn kọ̀ ẹ̀tọ́ wo ló ní pàtàkì jùlọ nínú ẹ̀tọ́ obìnrin òun ni hadithu Fatima binti Qaisi. أن أبا عمرو بن حفص طلقها البتة Fatima bintu Qaisi nínú àwọn sọ̀hábìyàt àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alaihi wasallam lóbìnrin ìṣẹ̀lẹ̀ tẹ̀lé láàrin wọn àti ọkọ rẹ̀ tá à ń pè ní Abu Amr ibn Hafs ó sì kọ́ ọ kalẹ̀ kíkọ̀ tó wá kọ́ yìí albatata kíkọ̀ yanyan ni ìyẹn ni pé irú ẹlẹ́ẹ̀kẹta tá à ń wí lẹ́ẹ̀kan ńlọ́sẹ̀lẹ̀ láàrin Abu Amri àti ìyàwó rẹ̀ Fatima bí máa ná ó ti kọ́ lẹ́ẹ̀kínní òun ni eh, rìwáyà mi padà sàlẹ̀ yìí ń tọ́ lákọ̀ọ́ ha sàlẹ̀ àṣà ni. ó ti kọ́ lẹ́ẹ̀kínní ọgbà padà ọkọ̀ lẹ́ẹ̀kejì wọ́n tún jọ sopọ̀ padà ọwọ́ adi ẹlẹ́ẹ̀kẹta onítọ̀lákọ̀ ha alibatata ìyẹn ni pé ó ti kọ́ ní tí wọn ò lè sopọ̀ mọ́ àfi kúrò obìnrin bí ọlọ́ọ̀ kọ́ lọ ilé ọkùnrin mi wò ìbọn kọ́dà ọ yìí ìbọn ara wọn ìyẹn ni pé inú ọkọ wà lórí ìrìn àjò àbọ̀ wà níbì kan ọwọ́ á lóun kọ ìyàwó òun tó wà níbí báyìí nínú ṣẹ̀ríà ìsìláàmù kìí ṣe dandan ni pé gẹ́gẹ́ bá a ti wílẹ̀ kan pé àwọn òfin ń bẹ kò sí nínú òfin pé ní ọwà ń kánú ọlọ́ọ̀kọ̀ rẹ ti ń bẹ ńlọrin àfikọ́ wà lọrin o èyí wọn ò sí nínú òfin kò sí nínú òfin pé dandan ni kí ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ kọra wọn kí wọ́n wà níbì kan náà àbí kí wọ́n wà ní ìlú kan náà ara ẹ̀rí rẹ̀ ní pé njọ́tà abu hafsi yọ̀ǹda fatima wàhúwà gaibu abu hafsi ò sí ń lé njọ́ náà. nípa báyìí náà ntọ́jẹ́ pilẹ̀ tọ̀lá kó tá à ń pè ní nìkaahù àsóhun náà ṣeé ṣe kọ́dà bọ́kọ àbíyàwó ọ̀bá sí ń bẹ́ẹ̀ ntí tọ̀láàkù náà fi ṣe é ṣe nù torí pé ntọ́ jẹ́ pìlẹ̀ rẹ̀ gan-an ìyẹn lè wà ń kánò nísìnyí kí wọ́n máa so yìgì rẹ̀ ní Ìlọrin kò sí ntọ́ takò nínú ṣẹ̀ríà pẹ̀tọ̀ bàbá ti so yìgì rẹ̀ tán o ẹ̀gbọ́n rẹ̀ ó mú wa bọ̀ ní ní Kánò ọ̀la ìfì kọ́dà bó jìnnà ju Kánò lọ kọ́dà bó jẹ́ Amẹ́ríkà kò síbi àti lè so yìgì lópin ìgbà tá a bá ti rí ìmọ̀ ohun ẹnu rẹ̀ ìmọ̀ nkan rẹ̀ kíkọ pé mo fara mọ́ mo fẹ́ fẹ́ ni báyìí ẹ mà wá jẹ́ bí wàkílù ẹni tó bẹ̀ lọ́wọ́ ẹ pé ẹ sojú mi kọ̀ láì fi nu sẹ̀ríà ẹni tí ọba ara yẹ pé kọ́ wà níbi tí wọ́n ti so ìdí rẹ̀ dandan igi náà bá ara rẹ̀ wí lójú wa àmọ́ a gbọ́dọ̀ níta fi mọ̀ póun lọ sọ nǹkan báyìí àti bíi nìkáhù ni àti bíi tọ̀láàkù ni gbogbo ẹ̀ lágbọ́dọ̀ rí ìmọ̀ nǹkan kíkọ ni ìmọ̀ láyé nísìnyí ó fóònù ni gbogbo ń ta bá mọ̀ pé a kò ní sí báyìí báyìí ń bẹ̀ kìí ṣe pé tẹ́nìkan lo nọ́mbà rẹ̀ tí ó fi fóònù gbogbo yìí ń la gbọ́dọ̀ ẹni tó bá jẹ́ bí adájọ́ ṣẹ̀ríà ní dá sọ̀rọ̀ àtọ̀rọ̀ nìkaahù náà bọ́ bá fẹ́ rújú gbogbo yìí ní ọ̀wádìí bọ́ bá ti sátẹ̀ ń pẹ́ à òun náà ni kì í ṣe pẹ́ nìkan ló fowókọ rẹ̀ sí handwriting rẹ̀ náà ni àti bí olóhùn náà lòun kọ́ kò sí ní tó burú ká lò yìí ń máa ń bi nìkaahù ni àbí ń bi tọ́láàkù aw fi sa'iri al-mu'amalat gbogbo ń tà ń pè ní mu'amala nù à ń tajà ni à ń rajà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí náà la lè ṣe pẹ̀lú péyìn òtí ní ibẹ̀ bọ́ba ti ní ta lè fi mọ kí lérò ẹ̀ sọtì ọlọ́run. fa arsala ilayha wakilahu bi sha'ir ibi tá a wá ń lọ ní. nígbà tí abu amri abu amri ẹ̀ rí i pé ó kinu àbí ẹ̀ wọ́n lórúkọ rẹ̀ ní abdulhamid wa fi ahmed òun ló kọ fatima bintu qaisi ó tún wá wò pé ara nìyẹn pé a. Ah, àjọṣepọ̀ àwọn yìí kò kò kò kò rọrùn mọ́ àmì ìwọ̀n wa túmọ̀ báwa ti sọ ọ́ di lónìí pé kò gbọ́dọ̀ dáa fún un mọ́ ẹlòmíì bàbá ti kọ̀yàwó àbọ̀ kọ̀kọ́ gbogbo èrò rẹ̀ ni pé kọ́ máa burú fún un tí wọ́n fi máa pé nígbà tó ti kú òní níbẹ̀ ni ò ti dáa fún un mọ́ kò rí bẹ́ẹ̀ ó sì ṣe kó e pé ní ìjọṣepọ̀ yín yọ mẹ́yìn méjèèjì tẹ́lọ́hún bẹ́ẹ̀ bá ti yọ̀ǹda ara yín òǹkàlùkọ́ lọ̀ọ̀nà rẹ̀ ní rọrùn òun ni kòránì tún fi ní kọ́dà tún bu owó tó tówó òfúnru obìnrin bẹ́ẹ̀ kọ́ láì fi. abu amúri tún wá wò pé kódà ah, òun ti kọ́ lóòótọ́ kọ́dà kìí ṣe kíkọ́ tóun lè padà fẹ́ mọ́ kíkọ́ yányán ni àmọ́ síbẹ̀ náà wàkílù rẹ̀ ẹni ọ̀ránṣẹ́ yìí ó tún wá mú ṣàìrù bíi nǹkan horo bí ọkà bàbà bíbí àgbàdo táwọn máa jẹ ńgbà náà ó tún wá di ránṣẹ́ pé ẹ bá òun gbé fún Fatima ẹni tóun ti ṣe kínni ẹni tóun ti kọ́ lẹ̀ táwọn ò sì lè fẹ́ra àwọn mọ́ tọ̀lákọ̀ ha alibatata. ibi yìí láti kọ́kọ́ yà lọ ibi ìdájọ́ pé ìran àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta tá a wí yìí ẹni akọ̀ lákọ̀ọ́kọ́ àbí tẹ̀ kejì àbí tiẹ̀ kẹta kílẹ̀ tọ́ wọn nípa ìmọ̀ gbọ́ jíjẹ mímu wọn ìran obìnrin alákọ̀ọ́kọ́ àtọ̀láàkù rọ́jìrì obìnrin tí ọkọ rẹ̀ tẹ̀tẹ̀ kọ̀ lẹ́ẹ̀kan tí ń sì ń bẹ nínú ìdá ta ló lè pósù mẹ́ta àbí kó dídí ẹ̀ yìí gbogbo ẹ̀tọ́ tóbìnrin ní ló ní gbogbo ẹ̀tọ́ tíyàwó lé ní ló ṣe kí ni òun ló ní ìyàwó ń tọ̀ òun ní ló pin ìgbà tí ó bá tiẹ̀ parí ìdá rẹ̀ ńlọ fi lẹ́tọ̀ọ́ pé bọ́bá wo òun náà ni kó pé ìjà ti parí ẹ dákun ẹja gbọ́ yé dáadáa kò ṣẹ̀ṣẹ̀ nídìí kúrò obìnrin yìí ó ṣẹ̀ṣẹ̀ wá lọ kóòtù pé lóní ọmọ náà lóṣù yìí mo ra bàtà fún kíní kan ni mo almutallaqo talaqan raj'iyya fi hukmi zawjat ipò ìyàwó nírú obìnrin bẹ́ẹ̀ wà títí tí ó fi parí ẹ̀dá rẹ̀ kọ́dà bọ́lọ̀mbá wa ọ̀kadàra pé ajali ọkọ dé láàrin ìgbà ni yóò jogun rẹ̀ ó ti kọ́ ní kíkọ́ tí ètè kíkọ́ yẹ́nyẹ́ tí wọn ò lè so pọ̀ mọ́ ó sì wà nù ìdá rẹ̀ nínú ìdá yìí lọ́kọ́ kú bí wọ́n bá ń pín táwọn ìyàwó yòókù báwọn ìyàwó mi bá ń bẹ nílé iye táwọn ìyàwó ilé gbà lòun náà gbà. àkọ́kọ́ nìyẹn a jẹ́ pé ní ní kúkúrú obìnrin tó kọ́kọ́ ní kíkọ́ ta kọ́kọ́ rọ́jẹ́ yìí ọlẹ́tọ̀ sí gbogbo ní tíyàwó lé ní ẹ̀tọ́ sí pàtàkì jùlọ jíjẹ mímu àti ibi tí ó máa gbé ànáfàkọ́tù wọ́tọ́kùnà jíjẹ mímu rẹ̀ àti àti kínní àti tí ó gbé ọkọ ìgbọ́dọ̀ provide tọ́yì ẹni tí a ti kọ̀ yanyan kọ́ irú ẹ̀ ní ti Fatima bintu Qaisi ǹjẹ́ òun náà lẹ́tọ̀ọ́ sí níta ní ẹni tí ọkọ lè gbà padà ǹjọ́ lẹ́tọ̀ọ́ sí irú ẹ̀. èsì lórí eléyìí òun ni àkànú hadithi bẹ́ẹ̀ kẹ́ kó gba àtẹ̀ní ẹ̀kọ́ mbẹ́. irú obìnrin bẹ́ẹ̀ ǹjẹ́ òun náà lẹ́tọ̀ọ́ pàtàkì jùlọ sí jíjẹ múmu àti tí ilé gbígbé lóbìnrin tí ọkọ ò lè fẹ́ padà mọ́ èsì lórí eléyìí òun ni hadithu Fatima bintu Qaisi yóò fún wa ó ní abu hafsi abu amri ó gbé oúnjẹ ó gbé ránṣẹ́ sí Fatima fasakhatotuhu Fatima wá wò pé ẹnu tó fi ránṣẹ́ sí òun ni fasafi fọtuhu ntọgbe wáyé bínú torí epo wò pé ó kéré fọkọọla ńgbà tí ìránṣẹ́ padà dọ́dọ̀ Abu Amri ó ní wàláhì òun búra ló kọ Ọlọ́run máa laki àlẹyìn náà mi ṣe yìí wàláyé ọlẹtọ kankan mọ́ lọ́dọ̀ mi èyí tí mo fún ọ ní gan ọlẹtọ rẹ̀ dépò kó tún wá wò pé ó kéré. فجاءت رسول رسول الله صلى الله عليه وسلم ìgbà tí Fatima gbọ́ báyìí ọba gbọ́dọ̀ Ànábì lọ صلى fún Ànábì pé ọkọ òun ti ọkọ ìyẹn ni pé tọ̀lá kò bá inú bẹ̀yìnúná kò bọ̀rọ̀ tó wọn ò lè padà dìyàwó rẹ̀ bọ́n bá tiẹ̀ padà fẹ́ àfikún wọn lọ fẹ́ ọkọ mi òun náà má bẹ́ẹ̀.